ìgbàgbọ́ Yorùbá. kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. bóbìnrin ẹni bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dọ̀ lọ́rùn wọn ò nífẹ̀ẹ́ ọmọ ojú oró ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò jó mi ọba. ẹ jẹ́ ká máa gbọ́. tọ́ ẹ kú dédé wo ibo bíi ti ń gbọ́ mi èmi náà rè o àrẹkọlọ látúnjì ọ̀rọ̀ ogun ni mò ń sọ lé lórí ogun àrẹpẹtẹ ibà fún gbogbo àwọn àgbààgbà nílẹ̀ yorùbá pápátá agbo ogbó atọ yín o gbogbo ẹ̀yin babaláwo gbogbo ẹ̀yin oníṣègùn gbogbo ẹ̀yin oníṣẹ̀sí pátápátá mo júbà o mo ṣífìlà o ẹjọ́ ojú mi ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àtìlẹ́yìn o oògùn wà tó sì gùn rẹpẹtẹ bẹ́ẹ̀ ni ìbà fún gbogbo járéjáré pátápátá ìbà fún gbogbo wàgbòwàgbò ìbà fún gbogbo àwọn ìṣẹ̀ṣe pátápátá ìṣẹ̀ṣe làgbá ọ́ ẹ má jẹ́ àfojú kéré wọn oògùn wà ṣùgbọ́n ní ìwádìí tá a ṣe a rí wípé àátọ́ bàbá tá àátọ́ ni bàbá tọ́ yóò dẹnu oríndìn bàbá ní àràbà nílùú àràbà wo ti nílùú Òṣogbo bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùbọn mo dúpẹ́ lọ́wọ́ yín o lágbára lọ́wọ́ Ọlọ́run yóò mọ̀jú iṣẹ́ pẹ́pẹ́pẹ́ fún wa lágbára lọ́wọ́ Elédùà ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ náà ni mojúbà mo kí bàbá mi àwísẹ̀ tìlú rẹ̀ sí mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo wòlíì pátápátá nílẹ̀ yìí mo dúpẹ́ o ẹ kú àtìlẹ́yìn gbogbo àfáà pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àtìlẹ́yìn o ìbálọ́wọ́ bàbá mi alhaji bọ́láńlé yusuf àyàndá anigilaje wà ní rújùdí ilẹ̀ sẹ́ńkìrún àgùnbẹ́ mo júbà o ìbàlọ́wọ́ ìyá mi mo júbà lọ́wọ́ gbogbo yín o ìbàlọ́wọ́ wo àwọn ọ̀gá mi pátápátá ẹ̀ẹ́n tí mò ń sọ lórí ògùn ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ wà kí ló dé tó ògùn fi ṣiṣẹ́ fún ọ táyé bá gbàyàn mú dé lẹ́vù kan òun ni mo sọ pé ògùn ò kí ni dé ògùn wọ́n ti ra ọmú nù ògùn wà o kí ni wọ́n á ṣiṣẹ́ ní oògùn kò yí ọ kò yé mi kò sí kò yẹ ẹni tó ṣe àṣẹ ọlọ́run elédùnmarè ni gbogbo ewé àtegbò tẹ́lẹ́dùwà dá gbogbo tọ́lọ̀ ń dá sílé ayé tó má òkúta ni gbogbo wọn pápátá ló láṣẹ lára àfi bàbá àmọ́ bá a ṣe ń lò mo ní sọ fún wọn tó ń láǹfààní àti gbọ́ mi ìṣòro kan ló dé báwọ ni tó àwọn àgbàlagbà lọ wọn kọ́kọ́ wá bọ́ wádìí ìràwọ̀ rẹ àníwádìí jẹ́ kó yé mi wípé àwọn àgbàlagbà àwọn ẹlẹ́yẹ wọ́n gbà pé Elédùmarè wà wọ́n sì gbàgbọ́ nínú agbára Ọlọ́run ọba Ọlọ́run ló sì ló fún wọn lágbára àmọ́ ká tó kọlu èèyàn ìwádìí jẹ́ kó yẹ wá wípé ìràwọ̀ ọ̀hún akọ́ṣẹ́jáyé ìràwọ̀ ni wọ́n kọ́kọ́ lọ béèrè wọ́n kọ́kọ́ lọ wádìí tọ́ba wá akọ́ṣẹ́jáyé wọ́n wá wá èèwọ̀ inú ìràwọ̀ rẹ̀ èèwọ̀ akọ́ṣẹ́jáyé ibẹ̀ ni wọ́n ti wá kọlù yàn wọ́n á gbé síyàn lọ́pọlọ pé kó máa ṣe gbogbo èèwọ̀ tí ò bárawọ̀ rẹ̀ mu ẹni tó wá gbéra látòṣòdì fún àpẹẹrẹ tí ń lọ Agége yóò àkọ́kọ́ wọ mọ́tò ìyànàpájà láti ìyànàpájà yóò wọ mọ́tò padà sí Òkòkò Michael yóò wọ Ọbalẹ́ndé kó tó padà wá dóṣòdì ẹ wu ọ̀nà àmọ́ tó bá wá di ìràwọ̀ rẹ tó bá mọ ibi tó ń lọ pósí agége ló Ọ̀ṣọ́dì ló wà ó ń lọ agége mọ́tò agége lọ wọ́ straight lọ débi tó ń lọ àpẹẹrẹ nìyẹn o ẹ lè jẹ́ kí n sọ fún wa àdúà sàárà ètùtù agbọ́nrin kan náà ni wọ́n wà oògùn dáa àmọ́ ṣiṣẹ́ àwọn oògùn kan wà tó jẹ́ wípé tó o bá múra dáadáa ọ̀ ń ṣe lásán ni tó o bá ṣe ò ní rábọ̀ rẹ̀ rárá ṣùgbọ́n èèyàn lè ṣàdúà kó má jà sí bí èèyàn ṣe ń fẹ́ ó lè gbà síbò míì bí èèyàn bá ṣe sàárà a máa dín ìṣòro kù bẹ́ẹ̀ ni a máa lé aburú lọ bẹ́ẹ̀yàn bá gbé ètùtù ibi tó fi ètùtù yẹn sùn gangan náà ní lọ ọmọ Yorùbá ọmọ kóòtù òjire ọlọ́run fún wa ní nǹkan kábàárọ̀ ọlọ́run fún mọ́ka ìtọ́lọ́run fún wa nílẹ̀ kóòtù òjire nu o sọnù kó mọ̀ bá sọnù mò ń bọ̀. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.